Tímótíù kínní orí kẹta. Òtítọ́ ni ọ̀rọ̀ náà bí ẹnìkan bá fẹ́ oyè bíṣọ́ọ̀bù iṣẹ́ rere ni ó fẹ́ ǹjẹ́ bíṣọ́ọ̀bù yẹ aláìlẹ́gàn ọkọ aya kan olùṣọ́ra aláìrékọjá oníwà yíyẹ olùfẹ́ àlejò ṣíṣe ẹni tí ó lè ṣe olùkọ́ kí ó má ṣe jẹ́ ọ̀mùtí tàbí aluni tàbí olójú kòkòrò bí kò ṣe onísùúrù kí ó má jẹ́ oníjà tàbí olùfẹ́ owó ẹni tí ó káwọ́ ilé ara rẹ̀ gírígírí tí ó mú àwọn ọmọ rẹ̀ tẹríba pẹ̀lú ìwà àgbà gbogbo ṣùgbọ́n bí ènìyàn kò bá mọ̀ bí a ti ṣe ìkáwọ́ ilé ara rẹ̀ òun àti ṣe lè tọ́jú ìjọ Ọlọ́run kí ó má jẹ́ ẹni titun kí ó má bàa gbéraga kí ó sì ṣubú sínú ẹ̀bi èṣù ó sì yẹ kí ó ní ẹ̀rí rere pẹ̀lú lọ́dọ̀ àwọn tí ń bẹ lóde kí ó má bàa bọ́ sínú ẹ̀gàn àti sínú ìdẹkùn èṣù bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ fún àwọn díákónì láti ní ìwà àgbà kí wọ́n má jẹ́ ẹlẹ́nu méjì kí wọ́n má fi ara wọn fún wáìnì púpọ̀ kí wọ́n má jẹ́ olójú kòkòrò kí wọ́n máa di ohun ìjìnlẹ̀ ìgbàgbọ́ mú ní ọkàn funfun kí a sì kọ́ wádìí àwọn wọ̀nyí dájú pẹ̀lú nígbà náà ni kí a jẹ́ kí wọ́n jẹ oyè díákónì bí wọ́n bá jẹ́ aláìlẹ́gàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ fún àwọn obìnrin láti ní ìwà àgbà kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn bí kò ṣe aláìrékọjá olóòótọ́ ní ohun gbogbo kí àwọn díákónì jẹ́ ọkọ obìnrin kan kí wọn kí ó káwọ́ àwọn ọmọ wọn àti ilé ara wọn dáradára nítorí àwọn tí ó lo oyè díákónì dáradára ra ipò rere fún ara wọn àti ìgboyà púpọ̀ ní ìgbàgbọ́ tí ń bẹ nínú Kristi Jésù ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí ọ mo sì ń retí àti tọ̀ ọ́ wá ní lọ́ọ́lọ́ ṣùgbọ́n bí mo bá pẹ́ kí ìwọ kí ó lè mọ̀ bí ó ti yẹ fún àwọn ènìyàn láti máa hùwà nínú ilé Ọlọ́run tí í ṣe ìjọ Ọlọ́run alààyè ọ̀wọ̀n àti ìpìlẹ̀ òtítọ́ láì títóbi ni ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run ẹni tí a fi hàn nínú ara tí a dá láre nínú ẹ̀mí tí àwọn áńgẹ́lì rí tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè tí a gbàgbọ́ nínú ayé tí a gbà sókè sínú ògo.